mẹ́ta fifty naira gbé o. mẹ́ta fifty naira gbé ti jẹ ẹni ọ̀rẹ́ ti jẹ ẹni ọ̀rẹ́ ló gbé mọ́ra sí ojú o. ọlọ́run o. mẹ́ta fifty naira. ọmọbìnrin ìṣẹ̀ṣẹ̀ já ni o. ọmọbìnrin tó rẹwà báyìí òun eyé ẹnikẹ́ni tó ṣerú eléyìí á jẹ̀yà látàyè títí tó máa fi dọ́nà ọ̀run ni ọmọbìnrin tó rẹwà báyìí. ìrírí tẹ̀yìn ṣe lájẹ̀ta máa fi sílẹ̀ ọba ìgbọ̀nà ṣé mo rú tó fa wèrè tó yá ni. mẹ́ta fifteen ni màá ra o. Ah. mo ti sọ fún yín o. Ah, ọlọ́run ẹnikẹ́ni tó ṣerú ẹ. my friend make make you do place for that for that place where you dey go o. ewu time ewu. you still dey how come talk this woman like this. Eh? ah una be dey wicked o. abeg ah, steven you too dey pity shey the pity wey you dey pity the woman shey na you go let the woman dey alright. see i dey remember the thing wey my father dey tell me all the time see my father tell me say if anybody dey run mad eh if you no grab that person at that stage eh if the person do am like that enter market eh wetin come happen e mean say the person don go be that hey eh? eh, oh hey mr pitipiti i know say you really like that girl you like am so much if you like am well well just go straight no go right oh, no go left because if you go right if you bite you and you come you don become a mad person be that just go straight grab am at that moment just take am to psychiatric hospital when you get there everything don finish be that. Eh, so me I go grab am, me come bite me. Be like say straight dey head. You too dey mad. Abeg dis rain dey heavy, me no dey go. bá láàyè ọ̀gbìnà àtẹ̀tẹ̀ débẹ̀. lórí amẹ́ríkà amẹ́ríkà tó malaysia àbí. Ah! from jamaica to america. Ah! ó pọ̀ nìkan amẹ́ríkà tó malaysia àti london èyí lọ́bí wọn mọ́tò ẹsẹ̀ lọ́bí rí wọ́tà sílẹ̀ àdìbọ́n. ṣe rí ẹrù mi mo ti pákéjì ẹ mo ti dì í dáadáa ìbí la fi mú kókó ìbí la fi mú kókó tọ́ba délé àwùjọ ok ẹ̀ ń wọ̀ mí. bàbá délé ok ẹ̀ ń wọ̀ mí àbí ok amẹ́ríkà tó Malaysia èlé ló fẹ́ lọ́rọ̀ kò lè lọ́rọ̀ ju bóyá one thousand naira làbí ok. ọ̀rọ̀ ọ̀gá jù ọ̀gá jù ọ̀gá jù àrùn tí mo dì yìí mo mo mo gigidi mo gigidi àlọ́ ewúrẹ́ dúdú tí ò lábà àwọn kankan lára mo ní ọ̀rà ee tí ò lábà àwọn kankan ọlọ́run fà lùbáríkà sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run gbàdúrà wa yóò wọ láàánú bí mọ́ wa lára ọlọ́run síjú àánú wọ̀ wá ọ̀ká ìláyé ọmọlúwàbí ọ̀ká ìláyé ọlọ́run fà lùbáríkà sọ̀rọ̀ rẹ̀. sóríire wẹ́ẹ̀ ní rí wàhálà <laughs> wàá sóríire akọ́rọ̀ wa bọ́mọ òjò ṣòkòtò àjọ kíjìpá bó ṣe jọ bí ló ṣe jọba rẹ̀ <laughs> ẹ wò kí ni. Ah! Ah! congratulations ìyáálé rẹ. Ah! ìyáálé rẹ. bàbá ọkọ ni. bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí. èyí ni ò ní yọ̀ sí. pẹ̀lú wàá sóríire gòkè níwò ìyá ọmọ ọdún ọmọ orí bàbá ẹ̀ àmì ooo wà ní gòkè lọ́ba gbàdúrà rẹ̀. Once again, congratulations. Dábòrò gbà ọmọ ọkọ ní ọlọ́ba ti yẹ ẹ̀. Ẹ̀kọ́ kí sọ́mà lè ọmọ ọkọ. Bẹ́ẹ̀ pẹ̀lú ìjìnà ọmọ ní ìwọ̀n bá ẹ̀kọ́ nù. Màmí.

Mami, gbogbo nǹkan tẹ sọnù lé òun náà lè tún padà wá sọ ta. yóò tọ́ ni. ẹ jẹ́ bẹ́ẹ̀ ṣe sọ́tọ́nu lé sí ni. mo sọ ni ah, ó ká mi lára ni ah, e, èmi fẹ́ gbọ́ ọmọ tiẹ̀. mo dẹ̀ fún yín lésì mo lọ́lọ́wọ́n ọba ló ń ṣọmọ a lè rọ ọmọ fúnra wa màmí ọlọ́wọ́n ọba ló ń ṣọmọ a ah, túbọ̀ kún fàdúrà kọ́ lọ́n gbàdúrà wa tí wà ní èmi náà gbìyànjú àmọ́ gbìyànjú. <laughs> mi ò lọ́lọ́run kọ́ ló ń ṣọmọ má tàn mí o má fi búrẹ́dì kómi ló mọ bẹ̀jẹ̀ rárá rárá mọ kọ́lọ́n ló ń ṣọmọ. ó dáa mo ti gbọ́ màá máa lọ lo oògùn tibí tí wọ́n máa ń lò tó máa fi ń kí àwọn wọn mọ́lẹ̀ tí wọ́n máa lù lọ́sàn-án lóru kọ́lọ́n ba lè tètè dáa lóhùn ṣó ti tán màá lò kárakára ṣẹfẹ jí n tẹfẹ kí n mọ lò nìyẹn màá lò ṣó ti tán. <laughs> ò bá lò tibitibi kó lo tọ̀hún tọ̀hún kémi ṣáà ti rí ìyàwó ẹ kí n róyún kí n dẹ̀rọ ọmọ tèmi nìyẹn. <laughs> bọ́n máa mi ṣe mọ̀ wípé àwọn kan wà tó yẹ pé tí wọ́n bá ṣe ìgbéyàwó tán ọdún mẹ́rin márùn-ún ọlọ́run ò tí ì fún wọn lọ́mọ ṣáà ọlọ́run adé padà fún wọn. Ah, mo kọ èmi kọ èmi ò sí lẹ́gbẹ́ ọlọ́dún mẹ́wàá o tí ọmọ ìṣègbéyàwó kó tó bímọ àwọn tó ń gbọmọ tó ń ṣègbéyàwó tó ń pé ọdún kan báyìí kó tún máa rí ọmọ kó máa rí ìyá tẹmífẹ nìyẹn. àdúrà tó yẹ kẹ́ ẹ máa ṣe ni pé gbogbo gbàkígbà tọ́lọ̀ máa fún wa lọ́mọ kó jọ alálùbárí ká kó dẹ̀ dúró bá wa ṣeré ó tán. wo má tọ̀ ni tó bá dé ní ìyàwó ẹ̀ lóyún tó bímọ èmi níwájú kan ọmọ alálùbáríkà ló máa bí. ó dà mo ti gbọ́ yín mo ti gbọ́ ó dàbọ̀ ẹ dẹ̀ máa lọ. bá mi kíyàwó ẹ. a gbọ́. ẹ ṣe. kí ló dé tí ẹ fi gbé ọjà Mrs Williams lọ wọ́n máa yẹn pè mí ní orí fóònù ó dẹ̀ ń complain ìṣẹjọ mi o àwọn ọkùnrin ẹni ìbẹ ní nkọjá. àwọn ilé rẹ̀ ń ṣe rádaràda kọ́míṣẹ́lẹ̀ délẹ̀dẹ̀. shut up dán ó fi iṣẹ́ ìṣeré ìwé tó ti wà pẹ̀lú mi for some years ago ó wá sọ pé àwọn ọkùnrin kan ẹ wọ́n ṣe rádaràda don't toy with your job. ẹ má bínú mọ́ idiot ọ̀rẹ́ mi má bínú. bínú kẹ ẹ báwo ni ṣe máa bínú wò ó ṣe fẹ́ gbọ́ èmi láì bó ṣe handle business ẹ o torí pé tó bá ṣe bẹ́ẹ̀ kọ́sítọ́mà máa sá lọ tán ni tí yóò ní mọ̀. òótọ́ ló sọ nípa ọ̀rọ̀ tí à ń sọ lọ mhm. ká má tún ara wa àwọn fún ara wa la máa tún orílẹ̀-èdè yìí ṣe o. lọ́nà o. wọ́n ní kí ayé gba ọ̀nà ẹ̀bùrú we have to pass the right way kí a gba gbogbo necessary documents tó yẹ ká gbà káyé kígbe custom ní gbogbo ìgbà. mo yọ nítorí pé wọ́n ní solid backup ló ṣe ń sọ̀rọ̀ báyìí àwọn táwa ní solid backup nǹkan kí ni ká wá ṣe. ọ̀dà tó bá sì ṣe ọ̀jẹ̀ má complain ṣẹ́yìn òun ipá àbújá kò kò sí lọ́rùn ọ̀pẹ. ẹ agbọnu ẹbùrú o agbọnu ẹbùrú o mo yọ ṣáàfẹ́ ní àpò rẹ̀ mẹ́wàá kí n kó sí ṣọ́ọ̀bù kójú má tì mí. no problem má bẹ́ẹ̀ gbé wá tó bá ti di lọ́la. kíkẹ́ ọ̀rẹ́ gbé kéèké òróró kan lọ sínú put fọ́ọ̀rẹ́ mi. ẹ ah o ṣe mo dúpẹ́ bóyá bóyá <laughs> ìwọ pẹ̀lú àwọn èdè ìjẹ̀bú tó máa ń sọ yìí ṣé kò tí ì yẹ kí ahọ́n ẹ kó chẹ́ǹjì. ilé <laughs> yìí padà o ti mọra o ti dìbàrà kú èdè abínibí ń wà o ti mọra. má dá lóhùn jàre. látọ̀ tó ti dé ìgboro èdè ẹni ò ṣèǹjì. ìwọ ló fà á. lọ́nà ó yẹ kó sọnù ṣọ́ọ̀pù yìí pé láti wákàtí yìí o ìjẹ̀bú language is cancelled. ẹ a ti try ẹ títí títí. kò yàtọ̀ lẹ́yẹ́yá. ó dà ẹ ṣé o ajá máa wọgbá mo tún rí ẹ ó ṣé ọ̀rẹ́ mi. ó yẹ yẹ yẹ mm. dáhùn. ẹ̀ṣẹ̀ wo ló ṣe mí o. bí wọ́n bá mọ̀ pé mi ò ṣe ọ́ èmi mọ̀ pé mo ṣe ọ́. wá àjàní èmi ò ráyè gbogbo àṣàmọ̀ tó ń pa láàárọ̀ yìí o nǹkan tó bá wà lọ́kùn ẹ̀ gẹ́lẹ́ ni kò sọ jáde. ó dá ìwọ ń egungun ẹran o. egungun bíi ti báwo. tó yẹ pé fún ajá tó yẹ pé mi ló fún. egungun náà wà dábàá. mo ti jẹ́ òwe jésù mò ń tẹ̀lé tó ní ká má yẹ kí ohunkóhun kó ṣègbè òun ó fàtìmọ̀ fi jẹ́. <laughs> òwe jésù kristi ni wọ́n tẹ̀lé mo fún ẹ légungun òòdẹ̀ sọ́nù ó jẹ́ o ó wá ń pariwo folúkẹ́ folúkẹ́ folúkẹ́ o káàkiri inú ilé bí pé o fáwọn aláàfáà lówó lọ́jọ́ súná mi èmi ò fẹ́ gbọ́ òṣì rẹ̀ yẹn mi ò fẹ́ o. bí màá tiẹ̀ sí mẹ́jọ tó sọ aláàfáà wọn wà lè pè ọ́ wọn ò lè sọ ẹ̀dùn ọkàn mi fún ọ. ṣé rẹ̀ ẹgbẹ́. ìwọ́jú mi lọ ọ̀gá káàbọ̀ wá. ẹ̀hẹ́ kí ló ń ṣe pẹ̀lú gate ma kò sí nǹkan kan mà. Ah, ṣé bó ṣe dúró pẹ̀lú gate ma yẹn ti di wàhálà ṣé kó máa dá ṣeré inú ilé ni. ṣé wà ló ń wù ìyá mo ní ṣé wà ló ń wù yìí imagine it's quarter past twelve àti sùn mo dẹ̀ ń wù ẹ́ o concentrate lórí nǹkan tó ń ṣe mẹ́ẹ̀. ẹ wò ẹ má bínú mo ń ṣe rẹ́kọ̀dì gbogbo wọn jẹ́ tata ni. rẹ́kọ̀dì ọjà yẹn important jù mí lọ àbí tó fi pé ìyẹn ló yẹ kó fún time lóru lásìkò tó yẹ ká jọ wà papọ̀ lórí bẹ́ẹ̀dì. ẹ wò wàhálà yín ti máa ń pọ̀ jù wàhálà yìí ti ń pọ̀ jù. mo yọ kí ló ń ṣẹlẹ̀ gan kí ló ń ṣẹlẹ̀ kan jẹ́ kí n mọ̀ kí ló ń ṣẹlẹ̀. ẹ wò wàhálà yìí ti pọ̀ jù o. mo yọ wàhálà mi pọ̀ jù. mo sórí ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kó o máa dá mi lóhùn kó má bàa dìjà jọ sọ fún mi kí ni èrè obìnrin lé ọkọ. ọmọ ni. ọmọ ni ìwọ náà mà bẹ́ẹ̀ nígbà tó o mà bẹ́ẹ̀ kí ló dé tó o fi fẹ́ràn owó jọ máa lọ tó fi yá pé owó owó owó owó ni wọ́n lé káàkiri ọkọ rẹ ní tó o bá lọ ṣọ́ọ̀bù ó ní tó o bá yá ojúkó tó wálé láago kan òru kí ló dé kí ló ṣẹlẹ̀ sọ fún mi. gbọ́gbọ́ láwọn olùfẹjọ́ mi sùnmọ́ mi ó lè dáhùn ni. Ah, kí ló dé gan o fẹ́ máa pariwo mọ́ mi ni tí bá fẹjọ́ ẹ̀sùn kan ṣọfẹ́ nà mí ni. Ah, ah. ẹ tiẹ̀ mọ gbọ́ bí ṣe ń kígbe mọ́kọ ẹ̀ ṣé a fẹ́ sọ pé o lẹ́kọ̀ọ́ ni àbá kọ́ ẹ o gbà ojú mi báyìí níbi tí mo jókòó sí náà ló ti ń pariwo mọ́kọ ẹ̀ ó dáa gbọ́lá mo fẹ́ pàṣẹ kan fún ẹ mo fẹ́ kó o bá mi lọ síbi tó ṣí ṣọ́ọ̀bù sí kó o lọ ti ṣọ́ọ̀bù yẹn pa màámi mi má jẹ́ kó ṣe yẹn o. kọ́mọ ṣe bẹ́ẹ̀ tọ́ ọ̀bà fẹ́ kó ṣe bẹ́ẹ̀ sórí tí mò ń sọ fún ọ yìí mo fẹ́ kó ṣe bẹ́ẹ̀ ni mo fẹ́ kó máa mú ọ̀rọ̀ mi lò ní kánkán ni gbọ́rọ̀ sọkọ ẹ lẹ́nu ìpadà àbọ̀ mi sínú ilé mo fẹ́ wá bọ̀ tọ́jú ọmọ ni àbí ò ní rí bẹ́ẹ̀. ó máa rí bẹ́ẹ̀. àìdúpẹ́ ara ẹni àìdúpẹ́ ara ẹni ọlọ́run ká máa dúpẹ́ fún dákun bàbá mi má bì ah, àyípadà rere lẹ́yìn eléyìí tí mo wá. Ah, ṣùgbọ́n làwọn bá wò ní. ṣé wọ́n lè ti approve proposal wa. ah wọ́n máa reject ẹ̀. ẹ́ wọ́n reject ẹ̀ o wọ́n ní ó yẹ kí ó ní àwọn documents kan tó yẹ ká kó sí. Ah. understand but manager company yẹn fi mí lọ́kàn balẹ̀ pé wọn máa padà approve ẹ̀ nípa náà lọ́wọ́ àgbẹ̀ fún. Ah, bẹ́tà bẹ́ẹ̀ o àfikún yà gbé fún wa o ah, torí pé èmi ti náwó láì tí gbà ọlọ́run ọba o mo ti ná owó yẹn láì tí gbà rárá ọ̀rẹ́ ọmọ kan tó wá fọ́ ní jù mo ṣe pàdé ọmọ ilẹ̀ kan yé pa tó bá rí ọmọ ẹ ó ti fáìn jù ah, orin tí ó kàn mọ́ ni ọlọ́run parí iṣẹ́ sí lára ni mo dẹ̀ ti fi ẹnu yẹran sọ́bẹ̀ wípé gbogbo nǹkan tó bá fẹ́ ni màá fún orí owó yìí náà ni o àfikún yà á púpẹ́ o. Felix lórí owó tá a ti gbà ah, ah, kí ló yẹ tó ń ṣe báyìí ah, o ṣe choose láti wà responsible wèmí sìn family man ni mí i mean fara ẹ o hiv wà ń gbòòrò o ebola wà ń gbòòrò o gbogbo ètò ń ṣe yìí ó láti fún rembrandt gan o. ikú kan ló máa pààyàn ikú báyìí ló máa pààyàn irú yẹn ò dẹ̀ lè tọ́ sí mi jésù tọrọ fún ẹjí jẹ láyé ìwọ máa lọ wájú máa lọ máa lọ wájú wọn ti máa rí mi náà báyìí wọn pẹ́ máa lẹ̀ kó tí ọ̀la. mo máa sọ pé mo rí tó. wo sáré kọ́ gbé ìkọ̀ àbí sí gbogbo ẹ̀ sí gbogbo ẹ̀ máa rí rè. that kí ló dé tó jẹun tó bá dá mi lóhùn gba ẹ̀ èmi lọ́rọ̀ tí mo fẹ́ sọ. kí ló ní lẹ́nu tó fẹ́ sọ. o fẹ́ dáhùn tẹ́lẹ̀ ni ìkókó ń ṣe fọ́ọ̀tì mi náà ó wù mí kí n ti bímọ at least many hospital àti lọ mo dé sọ pé àwa méjèèjì kò sí problem lára wa ọṣẹ́ ọmọ rẹ mi tó ń jẹ́ Bísọ́lá. má sọ̀rọ̀ ẹ lọ mò ń gbọ́ ọ bísọ́lá ló advice me for kinní kan ó ní ibì kan wà pé ó máa ń ṣe àjò. ilé babaláwo àbí. rárá o traditional clinic ni ó ní lẹ́yìn ìpè kọ́ tọ́jú olóyún àtẹni tó ń wojú ọlọ́run fún ọmọ wọn ò kí ń yẹ nǹkan wò ń bẹ̀ rárá rárá mi ìwà mọ̀ bóyá o máa ní interest. Hmm. ẹni tó bá ti yá o ti yá mi. tẹ máa jẹun ni. ẹ káàárọ̀ màá ẹ káàárọ̀ sà. Ah, ìyá àjẹmí ṣàlàfíà rẹ. ẹ kí la rí gbọ́ o kí ló dé dúró tó ti lọ sí ṣọ́ọ̀bù by this time. ẹ níṣẹ́ ń lọ kí wàá rí sọ ọmọ tó ẹ wá ń ta àṣọ kẹgbẹ́ mi dání. lọ síbò. sinmi ṣọ́ọ̀bù. Hmm. ṣọ́ọ̀bù kan school ni so o fẹ́ sọ fún mi pé òòdà ní fifteen naira tó bá fi gún ọ̀kadà dé ṣọ́ọ̀bù àbí o serious bọ́ kí ló rọ̀ǹgì nínú pé ọmọdé yìí rí mọ́tò ẹ̀ ń ta pé kò gbóhùn dání kẹjọ lọ ṣọ́ọ̀bù ṣó rọ̀ǹgì tó bá fẹ́ gbé dání fún lówó kó fi wọ́ mọ́tò wo tọ́ga ọ̀bá lè fún ẹ lówó rọgbà kó fi wọ́ mọ́tò lọ ṣọ́ọ̀bù nítorí. ẹ ṣe ò dáwọ sà. aláìjọ ojú ẹrù general hospital. pẹ̀lẹ́ lórí kórìí àbúrò my friend jẹ máa ṣe dáadáa ọmọ là ń wáyé. Kóyò, ọkọ ẹ kọ̀. Wọ́n máa wá. Èmi náà rí bẹ́ẹ̀ tó lójú ẹ̀ yìí yóò yàtọ̀. Ẹ ṣe ẹkú kàrámù. Màá ní bísíǹsì tí mo máa fẹ́ já ẹ sí. Epo. Irú epo. Gbígbé epo pupa lọ sí òkè òkun mi èkó pupa lókè òkú tá ló jẹ́ sí bísínẹ́sì. bọ́lá ni. Ah. bọ́lá o ò rántí bọ́lá ọmọ bàbá ní korodom tàjọ lọ sí secondary school. ṣé kìí ṣe ìtẹ́yìn ẹ̀ta yẹn. o ti já náà. èèwọ̀ wà ní ti bọ́lá àti èkó pupa ní òkè òkun. nílé ló ń gbé ń sìn yín. Italy. bẹ́ẹ̀ ni àbúrò ẹ̀ ni mo pàdé ó fún mi ní nọ́mbà ẹ̀. bá dẹ̀ pé a sọ̀rọ̀ lóríṣiríṣi nípa you know long long time bá ṣáṣe ń gist lọ ló jẹ́ kí n mọ̀ pé ehm, òun wà ní tú epo. ó dá o hmm. wo ọ̀rọ̀ kan lèmi wá rí ẹ fún un. ọ̀rọ̀ wo nìyẹn. Ah, ah. nípa ọ̀rọ̀ tájọ sọ náà. mo yọ ọ̀rọ̀ tá a máa ń sọ lójoojúmọ́ pọ̀ ṣebí kan ni mo sọ lẹ́yìn. Hmm, nípa ọ̀rọ̀ nípa pregnancy. ọ̀ oh, ọ́ wò mo ti bá bàbá yìí sọ̀rọ̀ ó lè ti agree wípé ká lọ síbẹ̀ àtúrẹ́sì ni wọ́n wá gbà ń sìn. kọ́rin kéré nìyẹn o ṣáà mọ ìlú kan tó ń pè ní jẹ̀bùgbó ah, ah, tẹ bá ti débẹ̀ last bus stop wọn ẹ bìí lọ́wọ́ anybody pé ẹ̀ lọ sí ọ̀dọ̀ bàbá olóòdà is very popular in that town. àtúrẹ́ láti lọ o ṣe gan. Hmm, tó pẹ́ kí ni a wà fúnra wa fún ṣé olóòjẹ́ wọn kan báyìí. mi jẹun òṣùwọ̀n kan ọ̀nù máa jábọ̀.

mú mi bí wẹ́rẹ́ Olúwa lọ́jọ́ ìkúnlẹ̀ omi máa pọ̀jù kẹ́jẹ́ máa pọ̀jù kó má ṣàlàyé tó mú mi bí wẹ́rẹ́ Olúwa mú mi bí wẹ́rẹ́ Olúwa bí wẹ́rẹ́ Olúwa. yá ẹ jókòó gẹ́gẹ́ bí ẹ ti mọ ilé ìwòsàn wa yìí traditional clinic ni wá ẹ̀yin aláboyún ẹ máa mu àgbo yín déédéé ọ̀pọ̀lọpọ̀ àwọn aláboyún tá a bá gbé àgbo fún lọ sílé wọn kì í mú ṣe lọ́ máa ń dàánù tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ pàtàkì jùlọ ẹ̀yin alákọ̀ọ́bí àwọn àsìjẹ kan wà tí a máa ń sè fún yín tí oyún bá pé oṣù márùn-ún tó máa ń jẹ́ kí àgbo là kórí ọmọ kéré ẹ máa wá sí kílíníìkì déédéé ẹ̀yin aláboyún tí oyún bá ti ń pé oṣù méje ẹ máa ya scan a lè mọ ibi tí ọmọ bá kù sí bóyá ọmọ dàbú ni o a lè mọ irú àsìjẹ́ tá a máa ṣe fún yín nítorí wípé àwọn àìsàn kan wà tí abẹ́rẹ́ ò lè ṣe tó jẹ́ pé ewé àtegbò ló lè ṣe o ẹ̀yin aláboyún àìsàn kan wà tí ó máa ń ṣe aláboyún tó bá ń rọbí lọ́wọ́ èyí tí àwọn olóyìnbó máa ń pè ní fit tí àwọn yorùbá máa ń pè ní ipa tí ipá bá ṣe aláboyún aláboyún náà kò ní lè dá ọmọ bímọ àní rógun ìfọ̀bẹgbẹ̀bí o. àmín o. mú mi bí wẹ́rẹ́ o olúwa mú mi bí wẹ́rẹ́ o ẹlẹ́dàá mi mú mi bí wẹ́rẹ́ o olúwa lọ́jọ́ ìkúnlẹ̀ kómi máa pọ̀jù kẹ́jẹ́ máa pọ̀jù kó má ṣàlàyé tó mú mi bí wẹ́rẹ́ olúwa. má jẹ. kí má jẹ kí ló dé. mi ò ní kó má jẹ ní tí mò ń sọ ni pé wọ́n ní àti ibi orí ni kò ti bẹ̀rẹ̀ sí ní jẹ. ǹjẹ́ fẹ́ jẹ láti ìlú. ẹ kú jókòó. ẹ ṣe náà bàbá ní tẹ́ bá ti jẹ àṣejẹ yẹn tán kẹ́ yọjú sáwọn kẹ́ tó máa lọ torí ẹṣin náà wọn kọ̀ọ̀kan tẹ́ máa gbà. ọjà ṣeun pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lójú jẹ. Thank you. bọ́lá hàn bọ́lá hàn tó bá lò nígbà lógì màá yí ní kọrọ fún ẹ tó bá lò nígbà lẹ́rọ̀ wàá gbà lélẹ̀ mo ní mi ò fẹ́ akọ ajá nínú ilé mi ah. mi ò fẹ́ akọ ajá. Ah, màmí ṣé mo gbéyàwó mi wà lè ṣá. mo mọ̀ pé wà lè ló fẹ́ ṣe fún mi àìtẹ́yìn kàràkàkà bò tí àwọn bá tẹ́yìn ó máa fẹ́ báyìí mo mọ̀ pé wà lé. ṣé kò yẹ kẹ́ máa sọ̀rọ̀ báyìí náà. pé kí ni bẹ́ẹ̀ ni ò fa kọ ajá tó bá lóun ní fẹ́yàwó fún ara ẹ̀ fúnra mi máa fẹ́yàwó fún ẹ. mi yí dọ̀dọ̀ ló ń fi fẹ́yàwó. mo ní màá fi hàn fẹ́ kọ ajá màá fẹ́yàwó mi fún ẹ. ẹ káàsán. báwo ni dà. mo pé gbogbo nǹkan tó ní mo ń sọ ló ń gbọ́ mi ò fẹ́ kọ ajá nínú yìí o ṣó ti yí ẹ. Ah, ah, ah akọ ajá abiròṣù lẹ́sẹ̀ um, mi ò fa kọ ajá o tèmi lèmi sọ yẹn wọ́n máa wọ́n máa wọ́n nílé lọ́ntẹ̀ máa mi ò fa kọ ajá máa lọ́ntẹ̀. ọjọ́ gbogbo bíi ọdún. mami ẹ fi ṣírù pé tí ọmọbìnrin bá jẹ ọmọ yín kan. tó bá jọ ọmọ mi màá bá a sọ tọrọ mi ò tẹ níbírú ẹ lọmọ a sọ fún ẹ náà nígbà tó fẹ́ fẹ́ yàwó mo ní kó mú orúkọ ẹ wá kí n lọ síbi tí n bá mọ̀ o kò lọ gbé àwọn tó ti lora nílò omi òjò. ta tó ti bá yára wọn jẹ́ ẹ kú lé o ẹ kú lé o ah báwo ni ìwà ok yeah um, no no no no ìwà kọ́ ló ní um, Fọlúkẹ́ ló ní Fọlúkẹ́ Fọlúkẹ́. sir ẹ káàbọ̀. ṣé o ò gbóhùn mi pé mo dé ni. rárá mi ò gbọ́ sá. kí ló ń ṣe. mo wà ní kitchen mo ń prepare oúnjẹ oh i see mo mọ tiẹ̀ bẹ́ẹ̀ wàá ṣe nǹkan tó tọ́ lásìkò tó yẹ kó ṣe <laughs> that's good gbà gbà ìwọ nìkan ló ní gbogbo nǹkan tó wà ń bẹ ìwọ nìkan ṣoṣo. ẹ ṣe sá. You're welcome. Thank you. jókòó kò jẹun ẹ. ń gbọ́ o fẹ́ jókòó jókòó kí iná ju ẹ wọ́n bí ìjà láti ṣá ẹ̀dá ojú tí mo dì í kí n tó là kò ti jáde kúrò mi báyìí. bọ̀ kí ni mínì nǹkan tó ṣe yìí sí kí ni mínì nẹ̀. <laughs> nǹkan tí mọ́mí yẹn sọ fún ẹ òun ló fẹ́ take action lé lórí àbí ah, tó bá tiẹ̀ wá fẹ́ take action kì wá ń ṣe bí tọmọ ọ̀dọ̀ mi ọmọ ọ̀dọ̀ lásán lásán. Ah, ṣé ó rọ̀ǹgì pé kọ́mọ ìjókòó sí dání kò máa jẹun ni. sọ kò sí nǹkan tó rọ̀ǹgì nínú pé kí ọmọ yìí jókòó kí ìwà ti ọmọ ọ̀dọ̀ kí ẹ jọ jókòó sí dání àbí ẹ wá jọ ń jẹun ẹ wá jọ ń dá ọ̀wẹ́kẹ̀ àbí. ṣé kò ń ṣèyàn ni. okay wọ́n ti mọ nǹkan tó ń ṣe ẹ̀ wọ́n ti mọ nǹkan tó ń ṣe ẹ̀ kọ́kùnrin tọ̀tọ̀ rìn kọ́kùnrin tọ̀tọ̀ rìn káwọn ẹni tí ọmọ àgbẹ̀mí lẹ́yìn ìfẹ́ dúra wọn lọ oníranù. lákọ̀ fún rẹ lábàá tẹ́ńsọ̀n yá kọ́ para ẹ̀ dànù. àtùbádìlé àbá ẹ̀ gbàgìlì dọ́rọ́ bá a wí fọmọ ẹni á gbọ́ orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo gbogbo bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ bá a wí fọmọ ẹni á gbọ́ ìwà tó ń hù nínú ilé òun náà ló bá ẹ dájọ́ yẹn jẹ́ kí n sọ kinní kan fún ẹ ẹni tó pàdé èèyàn márùn lọ́nà tó ní ẹjọ́ ẹ̀ bá mi pàdé olórí burúkú márùn kan òun gangan ni kò yẹra ẹ̀wọ̀n gangan lórí olórí burúkú. ẹ o màmí kò kò sí nǹkan téèyàn ṣe tó tẹ́ wọn lọ́rùn. ní kíni ìwà àtìgbà tó wà ní ilé ìwà olóhùn gan màá pè ẹ́ láàárọ̀ màá pè ẹ́ lọ́sàn màá pè ẹ́ lálẹ́ màá pè ẹ́ lóru màá bá ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ta wí ìgbọ́ àgbọ́ ọ̀gbà tínú mi ni màá ṣe òun ló bá ẹ débi tó lọ yẹn. Eh, màámi wọ́n ṣe tí wọ́n ní o ni ọlọ́run á ṣe tiẹ̀. àánú ẹ̀ ṣe mí o ní ó ń bá ẹ lọ tó bá bá ẹ délé kí n fi ẹ sílẹ̀. Ah! kébi fi wọ́n sílẹ̀ kì í fi ẹ́ sílẹ̀ ìwà tó ti wù láti kékeré tá à ń bá ẹ sọ pẹ̀lú ẹ̀ náà gbọ́wọ́ awítán oní ẹ̀ lọ́sẹ̀ gẹ́gẹ́ yà kéèké yàtọ̀ ń hù so gbogbo ìwà tó ń hù fèmí inú ilé náà gbogbo ẹ̀ ló dáa. ọ̀gá ẹ̀ tí wàá jẹ́ ẹlẹ́ ní ìsìnkú wa tán dì ẹ̀ olóòfẹ́ dalé òru àbí wà tó ń hù nínú ilé náà kọ́ nìyẹn kó tó lọ kó rí burúkú ẹ̀ wọnú ilé fún mi ẹ̀ nígbà tí wọ́n sá lọ tẹ́ rí mi mọ́ ẹ mọ̀ ẹ mọ̀. ṣàgìrì jọrọ a kò wá nìyẹn gbogbo tó yẹ kó fi ṣọpọ́ pátá ò ló ga. Thank hmm. you. ìyàwó mi ńkọ́. wọn ò tètè láti ibi tí ẹran wọn. ibo ni mo rọ. wọ́n ní ẹni àsìkò Folúkẹ́ o pé àsìkò rẹ̀ ti tó nínú ilé yìí o ẹ̀rù wa ń bẹ̀ mí gan pàṣẹ kémi gan máa múra lẹ́nu torí wọn ò tiẹ̀ fún wa ní ẹni observation rárá. ó ti gbé Folúkẹ́ lọ. wọ́n ti gbé wọn padà sí ọ̀dọ̀ wọn bí wọn. Thank you. mo yọ ibo ló ti ń bọ̀. ibi tó rán mi. ibo ni mo rán ẹ. for your information that your stupid ọmọ ọ̀dọ̀ mo ti gbé lọ sí ọ̀dọ̀ ọ̀hún bí ẹ. but kí ló ṣe fún ẹ tó fi dá padà. ó deserve ẹ ni. ó deserve ẹ ah ó deserve ẹ mo yọ ìkà ni ẹ aláìmoore dẹ ni ẹ tí wọn kọ́ mo yọ ìṣe nǹkan kan fún ẹ ó dá padà. ó bá kàn bọ̀. ṣé mo kọ́ ó bá kàn bọ̀. I know what to do. Will you shut up? mi ò pè ní mo pè é sọ̀rọ̀ ni. mo ti máa ń sọ pé owó pé anything ló bá fẹ́ kí ló fẹ́ sọ pé I'm okay. You're okay. wait sọ kí àwọn èyí fẹ́ gbé yẹn sọ́tàn bí. wọ́n sọ pé ó lẹ̀ ló kọ̀ wá lórí àbúrò ìjọ rẹ̀ kìlú ẹ̀ ṣe wọ́n pèrè fún ọdún bá fẹ́ o àbí ẹni kìlú ọlọ́fẹ́ àbá mo pè òkè wọn ò tà ọ̀nà owó bàrà jẹ́ ni ọ̀nà ọ̀dọ́ àwọn adébí bá a sọ̀rọ̀ àwọn. ọmọ ẹ ṣe ọmọ òkè ọmọ òkà ó ti dé lórí lórí ṣé mo lè ṣe lórí ìtàn náà ló lérè ọkọ ẹ oníyàrá ìwé mi rè wá ṣeré dà ní bí pàdé ẹ lẹ́yìn tó mọ ní ní ilé pàtà wà ní káàrí ọ̀pá yóò yẹ adébẹ̀ yìí mo lè wá. I'm not sure if I love you. I love you. Yeah. Come here, Jack. Come on, you mo yọ̀ wá sí ìran tó ṣẹlẹ̀. bọ́lá ọjà mo ní bọ́lá ọjà. irọ́ mo yọ̀. ẹ. àárọ̀ lèmi àti bọ́lá ọ̀tí ìrora mi náà lọ́sọ̀ tó ń bọ̀ wá pa ẹ̀ ó ní nílò òun àwàtò àwọn. irọ́ náà pa mo mọ̀ pé irọ́ náà pa èmi mọ̀ bẹ́ẹ̀ ẹni tó fún mi ní information mo mọ̀ kókò lè fún mi lófo ẹ jẹ́ mọ̀ mí o ẹ mọ̀ mí níbi kíbi tó bá dúpẹ́ lọ́wọ́ sí ní sùn ní kíákíá kẹ̀kẹ́ tó jáde fún mi ẹlẹ́bíjọ́ lè fún mi o ẹlẹ́bíjọ́ lè fún mi ọmọ tó yẹ o ẹlẹ́bíjọ́ lè fún mi o. lọ́sẹ̀ sọ̀rọ̀ olùṣàṣẹ́wọ́ kò lè dùn mí fún ẹ̀ wọ́n ti gbé wọ́n ti di ọtí wọ́n ti ra dé ìkòkò fún ẹ òun ló fún ẹ tí ọba tí kò lè máa fún ìkòkò fún ẹ lórí. Owó nílà ni. Nítorí ìmọ̀ àgbọ̀lá rẹ̀, àárọ̀ bá ti ń rà, ó kò ní dé ìwọ lòpọ̀ àbáyé. Tọ́ni wọ́n ọkọ mi ní kíákíá o. Tọ́ni wọ́n ọkọ mi o. Ó dẹ̀ mọ̀ mí o. Á mọ̀ mí gan o. Á mọ̀ pé mi ò náà ìsí o. Á mọ̀ mí o gbogbo tó bá fẹ́ gbogbo ayé ló máa bọ́ mi sí ni o máa distress mi ní ṣébi tó kò fọ́ mi nínú ọmọ mi tọ́ yìí ah tó mi mi dé bẹ̀rẹ̀ má ẹ̀ wà á bẹ̀rẹ̀ kí ló ṣe é wà á bẹ̀rẹ̀ ọmọ bàjẹ́ oh. ìwọ wà á torí burúkú fún mi wọ̀nyẹ ẹ́ ayé ọkọ̀ ti tẹ̀ ok tẹ̀lé bọ́lá o ẹ́ ọ̀kọ̀ tí bọ́lá ẹ̀ èmi ẹ bá wà sí i mi ì tí pariwo o mi ò tí bẹ̀rẹ̀ mi ì tí jẹ kọ́kọ́ o ok. Àwọn tó wà ok ẹ sábọ̀ mi ẹ sábọ̀ mi ẹ sábọ̀ mi ok. My name is Krishna. Havana. kí ló wá rí kí ni mo fẹ́ lè ṣe fún un kò sí ọ̀rọ̀ tí mi ti sọ fún ọmọ yẹn tán tí bá mú ìyá gbá sílẹ̀ báyìí ṣé ló máa bá mi fi ọmọ orin gbá lè. o ò lè gbá lójúkójú ẹ̀ fọmọ agbárí ẹ̀ kó yẹ pé kọ́gbẹ́ tó fẹ́ gan kò ní dààmú mọ́. Ah, èbí rẹ̀ pé kò tí ì tó bẹ́ẹ̀ ni. kò ì tó lùlù ṣé olùgbà tó bá gbàkàtà lọ́wọ́ akitì ẹ̀ kó tó mọ̀ pé ó ti tó lùlù. kí ni mo fẹ́ ṣe sí báyìí. Ah, àánú ẹ ṣe mí ọ̀rẹ́ mi wàá jẹ́ kí ilé gbóná ọmọ lára wàá jẹ́ kí wọ́n mọ̀ pé ẹran tó bá fà fà tí ò jà òun náà ń pè nọ́mọ̀ níyẹn ẹgbẹ́rẹ́ yẹn ọ̀ọ́ ó ti kéré sí nọ́mbà jù ìwọ náà mọ̀ wàá yẹ kí wèrè kan wá gbọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́ wàá yẹ kó ṣẹlẹ̀. ló ṣẹlẹ̀ kò ní rábà fọ ìfọkàn tó fọ yìí. àyípadà pẹ̀lú fọ́lẹ̀ ìgúnnu ìwọ ọmọ ìran kírọ̀ yìí ìwọ náà ti ń claim kó ti dìyàwó nìyẹn níwọ̀n ọ̀gbà tẹ́ni bá wà nínú ilé ó kì í ṣe ìyàwó ọmọ ọ̀dọ̀ ni ẹ́ mi ò wá lè sọ ọkọ tó gbé ẹ sínú ilé tó bá dé o lè pé wọ ìyàwó. ìyá wa ẹ gbàgbé ọ̀rọ̀ àná bó ṣe fẹ́ yín sínú ilé gẹ́gẹ́ bí ìyàwó bẹ́ẹ̀ náà ṣe fẹ́ mi náà kò dẹ̀ sí nǹkan tí anybody lè ṣe sí i condition ló mú crayfish mi bend. crayfish ẹ máa bend kú ni. ìyá wa ara ló ń ta yín ara ló ń ta yín tó bá wà wírin kó rè gbó tó bá wọn ẹfọn kó rọdùn kí gbọ́n láwọn tèmi ṣáàtì má fi mí sílẹ̀ òun ló jà jù. kò ní ragbá fún ẹ fún ọ̀rọ̀ tó tún sọ yẹn kò ní ragbá fún èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ èmi ló sọ fún ẹ. ṣara gírín o ṣé ti lóògùn. mo ti lọ́gàn ṣe. ẹ pẹ̀lẹ́. báwo ni ṣọ́ọ̀bù. ẹ dáadáa wa ẹ wò ṣì mú ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ní fọ èmi náà o kí n kára mọ́ kí n gbára mọ́ gidi ẹ wò àwọn ní tírélà wọ́n ti wà wọ́n gbé ìrẹsì wẹ́wẹ́ tírélà kan wọ́n gbé yẹn wà àti lílà tírélà méjì. àwọn ọjà tó kún nǹkan. ẹ mo béèrè o bẹ́ẹ̀ ṣe bírọ̀ iná èmi náà ṣe béèrè wọn ti dáhùn wọn kó bá ti di ọ̀sẹ̀ yìí wá òróró èkó wa kó wa. ṣáàṣì ní òróró ṣọ́ọ̀bù ṣá. àṣìnà oyíkù oyíkù ṣọ́ọ̀bù ẹ pẹ̀lẹ́ ẹ ṣara gírín o inú ìbá máa ṣe yẹn kó yá ṣe mí ẹ gbọ́dọ̀ síkì o ẹ gbọ́dọ̀ síkì ẹ pẹ̀lẹ́ ṣe kẹ́ ṣara gírín. ìjẹ́ máa lọ. kì í lé ọmọ nílé kúrò nílé <laughs> ìwọ aláìmọ̀ lásánlásán tó ń pèrè ní ọmọ nílé à. ilé agbóhùn rẹ ọ̀nà agbóhùn rẹ òun mo fún ẹ kí ó lè mí. ẹ̀ẹ́dẹ̀gbẹ́ agbóhùn ẹ̀ bá jẹ́ ọ̀rọ̀ jẹ. aláwọ̀ kù kò lè tán lálẹ́ kò lè tán wẹ́rẹ́ mi ò lè dúró. ìyálò wèrè bàbá lè wèrè ìrọ́dúnrún ẹ̀ wèrè. ẹ ní sùúrù o madam ẹ ní sùúrù ẹ fi sùúrù sí o. orí ẹ bàjẹ́. Ah, báwo ni? Ah, Felix. Ah, Bọ́lá pé nọ́mbà ẹ̀ sì ti lọ. Àná kò Ah, ah Bó ló lọ? Ó travel ni o. Ah, kò dẹ̀ sọ fún mi. Túrẹ̀ ni mo ṣe wà wálé báwo ni? Dúró, mo yàn kọ́. She'll be somewhere. Nínú ilé yìí. Eh, èmi gan ti fẹ́ wá rí yín tẹ́lẹ̀. Really? Bẹ́ẹ̀ni. Ẹ́ẹ̀ eh, kí ló ṣẹlẹ̀? Ọ̀n Felix ọ̀rọ̀ inú lè ti sú mi. Ẹ ní mo pé mo sọ fọ́ọ̀rẹ́ yín gbà yẹn. Ipe mi ò lè ṣe nǹkan tó ní kí n ṣe yìí. Mi ò lè ṣe ìyàwó kejì. Ṣẹ́rí àná báyìí títí ilẹ̀ fi ṣú. Ìjà la fi jà nínú ilé. Ṣé bá ṣe máa kọ̀ntínú lélẹ̀ báyìí? Fọlùkẹ́ farabalẹ̀ nǹkan tó wà lẹ́yìn sùúrù ní sùúrù gangan ló gbà tó ti yẹ. ẹ̀bọ̀ ìgbà wo gangan la fẹ́ ní sùúrù dà. fara ẹ balẹ̀ ìwọ fúnra ẹ ti orókó olóko ogun kò tó gbẹ pàṣẹ tó ti yẹ so tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ sùúrù ni ká fi sí i o ti gbọ́ mú sùúrù o and then tó bá jẹ́ ọ̀nà kí ló máa ṣe so ṣe wá ah, ó dà pọ̀ sọ pé mo yọ̀ wà nílé kẹ́. ó wà nílé jẹ́ eh, <laughs> kí mo tètè wá lọ. ibi ò lè aláwọ̀ kéèyàn kan wá bù mí jẹ o ẹ wọlé kí n fún yín kankan. ẹ ṣe ẹ tẹ́kẹ̀ẹ́. Thank you. o sórí bọ̀bọ̀ gbọ́láhùn yẹn is like ẹni tí ò mọ̀wẹ̀ ni tó lọ ń ṣeré lẹ́bà ọ̀dọ̀ really àkótí tó bad kéèyàn fẹ́ yà o bọ̀ kì í ṣe bíi ti ọmọ ọ̀dọ̀ tó lọ fẹ́ yẹn owó ń tí ọmọ ọ̀dọ̀ tó gbé sílé bí ìyàwó fact is unfair o is unfair tí èèyàn bá tí ò bá rí èèyàn sọ fún un I have to tell him the fact is unfair. ẹ jẹ́ ìsọ̀kan fún ẹ kò sí nǹkan tó wà òun fi à ń bẹ́ẹ̀ èmi ò blame Bọ́lá wọn o ah, ìyàwó tí yàn fẹ́ ní iṣu lọ́kà kò lóyún dalẹ́ rí ká tó wá sọ pé ó máa bímọ jọ kí nìkan tá a máa fẹ́ sọ ó dẹ̀ wò pé wò ẹ́ bóyá ara ọmọ ọ̀dọ̀ ni ọmọ wà ó dẹ̀ kí mọ́lẹ̀ fine yóò ṣe ẹni èmi ò rí problem bẹ́ẹ̀ o ah ṣé wò mọ̀ pé nǹkan tó bá wu olówó ẹrú ló lè fi ẹrú ẹ̀ ṣe ṣẹ́bọ̀n ló ní ọmọ ọ̀dọ̀ ẹ̀ wọ́n lẹ̀ ní ẹni tó bá lẹ́rú ó ló lẹ́rú fine there's no problem about that èmi ò blame ẹ mi ò blame ẹ rárá àtọ. bó ṣe ń sọ̀rọ̀ yẹn ah, mi ò expect ẹ fún ẹ bó ṣe ronú yẹn ó ronú somehow ah. ah, mi ò ní bóyá bó ṣe fẹ́ yàwó ó bad àní ọmọ ọ̀dọ̀ ni mò ń sọ̀rọ̀ bó ṣe fẹ́ ọmọ ọ̀dọ̀ yẹn kò make sense tí mi sọ nìyẹn. ok o mo ti gbọ́ ẹ o wọn kàn tó fẹ́ kó yẹ ẹ́ sìn ni pé ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kí mo yọ fọmọ ọlọ́mọ lẹ̀ kó gba kámù náà orí ọmọ gan ló ń pọ̀ mọ́ wáyé kí ló fún láṣọ àṣpè tọ́mọ ẹ bá bímọ òun náà ní bímọ. bàbá òun ló mọ̀ jàre. so ìyá nǹkan báwo ni. ó wà ó wà. ṣé gbogbo ẹ̀ ń rò. ó fàn. gbogbo ẹ̀bùlà tó wà ń gbòòrò yẹn ṣọ́ra o. ọlọ́run tẹ̀ ní jẹ́ kó lọ́dọ̀ wa. sọ fáwọn ọmọ ọjọ́ o. ah no problem. Thank you. Papa, ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ ẹ kújọ mẹ́ta ẹyin jọ kan pẹ̀lú mo yọ ńkọ́. wọ́n ṣe jáde kó pẹ́ nísìn. kílíìsì ah, ah, mo yóò máa ń bí iye báyìí ṣé bó mọ̀ kí mò ń bọ̀. ẹ ló mo yọ ṣé bó kí mò ń bọ̀ ń lé ẹ̀ wọ́n lóòótú sílé mo wà nílé ẹ̀ báyìí. ó fọ́nì o anyways tí bá dúró díẹ̀ tí o bá dé èmi á máa bá tèmi lọ torí mo níṣẹ́ lọ́wọ́ ok o ó dà bàbá ó ní kí n dúró dùn. Ah, ẹ wọlé ilé lílé yín. ẹ ṣe báwo ni ṣàlàfíà rẹ. mú ẹ ṣe pé mo yọ̀ ń sí ó ní kí n dúró dùn kó ń bọ̀ nílé. Um, ẹ jókòó dé lọ́dọ̀ security man. are you okay. mo wà okay. kí n dúró dé lọ́dọ̀ security. ó mọ̀ mí ni ìgbà tí mo wá mọ̀ yín ńkọ́ ṣé orí yín lọ́ọ̀yà sínú one thousand naira note ni. oh i can see you are sick ah, iṣẹ́ sí lásán tí wọ́n parí ẹ̀ ò yá kémi dúró sí ìtàdé mo yọ. ẹ ẹ ẹ wo tí dàkẹ́ dóde lọ́dọ̀ security man àbí kẹ́ máa lọ kọ̀ọ̀zẹ̀ mi ti tilẹ̀kùn mi. ẹ gbà mí Ah. Ah, abẹ́rẹ́ ọmọdé yìí. Ah, ó yà mí náà lẹ́nu ohun mọ́ tó ń ṣẹlẹ̀ báyìí o. ó dàbí àǹgẹ̀rẹ̀ bàbá ṣé ilé yín ti di báyìí ni. ìgbà tó ní kò sáyè nínú ilé èmi bá wọ̀ pé kẹ́ kúkú kẹ́ máa lọ lẹ́fẹ̀ẹ́ fẹ́ jókòó sí. ilé mi náà nígbà tẹ̀ dúró sí ni mo tó pàtó ní kẹ́ bá lọ àbí owó náà wò lè fi ká àtẹlẹ bí ní kẹrẹ dúró sí security office. Thank you. ẹ̀yin olówó orí mi alẹ́ nobody. báwo ni iṣẹ́ ẹ̀nà iṣẹ́ mo pé mi náà mí ìsẹ́ń bíbá yìí ni báwo wá ni iṣẹ́ yeah yeah I understand. bó ṣe kò ṣá wà stressful jù ṣá. Okay. <laughs> yes. Mo fẹ́ sọ good news kan fún ẹ. Eh, eh, mo kàn ń feel sick lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni. So mo wá lọ sí ọ̀dọ̀ doctor fún check-up. Wọ́n wá sọ fún mi pé mo ti lóyún oṣù mẹ́ta. Bitti. ṣẹ̀ṣẹ̀ rí ọ̀rọ̀ Folúkẹ́ wájú Ọlọ́run ọba àtìyàn tá àgbẹ̀rọ̀ kò jẹ́ irọ́ kò sí nǹkan kan láàrin ìmọ̀ àti Folúkẹ́ Folúkẹ́ ló jókòó ìhun náà lè sọ àbí. lóòótọ́ ni kò sí nǹkan kan. Ìràgbọ́láhàn ṣó dẹ́yìn lójú pé kò ní sí wàhálà bá ṣe ń lọ yìí kò sí problem kankan ṣe bí mo ní kó gbé báàgì sínú mọ́tò jẹ́ ká lọ jọ gbé ẹrù ẹ̀ sínú mọ́tò. wo lílọ tá à ń lọ yìí tí mò ń gbé ẹ lọ yọ ń lọ dìyàwó mi ni. ẹ ìyàwó yín kẹ ah, ìyẹn ò ń possible. kí ló ń gbé kò possible nọmba one ọmọ kékeré ni mí nọmba two mi ò lè ṣe ìyàwó kejì nọmba three mi ò tí ì fẹ́ yín inú ìlà ìlò ni mo wà nínú ilé yín ewu mi ò lè forí ọkọ àwọn mú o. wọ́n fara rẹ̀ balẹ̀ ló ń jẹ́ ìlà ìlò fọkàn balẹ̀ o ò forí ọkọ kankan hàn mú right èmi mo sọ pé kò fọkàn balẹ̀ and that's it. ẹ ẹ wò ó sà ètò ẹ̀sọ́ yẹn ò lè ṣeé ṣe nǹkan kan ṣó tá a lè ṣe ni pé bóyá kí n máa pretend bíi pé mò ń fẹ́ yín bóyá sista Muyọ̀ máa change. pretend ah, i need pretend ẹ kí ló fẹ́ pretend fún nǹkan tí mo fẹ́ ni mo fẹ́ mo fẹ́ fẹ́ gangan nígbà gbé ọ̀rọ̀ pé i am pretend forget about that. ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ sà ẹ jọ. oh okay okay can I pretend right o dẹ̀ fi ìgbọ́n máa possible. bẹ́ẹ̀ni o máa possible. ẹ eh, tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn kò sí wàhálà èmi mọ nǹkan tí mo fẹ́ ṣá ṣáàjì àlọ right. Yeah. lálẹ́ ọjọ́ ìgbéyàwó yín àṣírí wo níbẹ̀ láàrin lọ́kọ-láya yín. tó yẹn ṣíyàn ló mọ ẹ̀ máa sunkún tuntun báyìí kò ń dùnyàn sọ mo expect ẹ kò ti change ó yẹ kí wọn náà wà yí gà yẹn come on oya oya àti ní right láti ṣe. mo ti dóbìnrin. no no no mo yọ mo yọ sọ fún mi pé o mọ nǹkan tó ń sọ because mo rántí dáadáa ìjọ mélòó sẹ́yìn àwọn ṣì confam mi mo dẹ̀ rí pé bẹ́ẹ̀ ni so kí ni ìtumọ̀ mi ò dẹ̀ súnmọ́ ẹ kò dẹ̀ sẹ́nibọ̀dì tó nira láti súnmọ́ ẹ so dá mi lójú pé I you are still a virgin so kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ. ẹbí mi kọ́ mo rí nìkan ló fà á. bọ̀dọ̀ ẹ̀dẹ̀ ta fún mi. ṣe rí ẹran tẹ́ ń wò yìí ẹ lè rí ní price bẹ́ẹ̀ lọ yẹn ẹ bá lọ káàkiri inú ọjà yìí kì í ṣe pé mo ẹran ti wọ̀n ẹran ti wọ̀n ẹran yẹn wọ̀ tiẹ̀ wọ̀ tiẹ̀ tẹ̀ lọ sí. gbogbo eléyìí mo fẹ́ rà papọ̀. ẹ kò sí problem ẹ ṣáà ẹ mú wá. hello sister ẹ rẹ rán o ẹ bá mi rẹ. mo yọ. ẹ bá lọ sínú ọjà ẹ lè rí irú ẹ ẹran olówó kì í ṣọwọ́ àwa náà mo yọ mo yọ ọ̀rẹ́bìnrin ah, ará àtijọ́ àwọn nìyẹn. Ah, ẹ ah. wọ́n lọ́wọ́ ṣe lọ́jà tó dẹ̀rẹ́ ẹran tó pọ̀ tó yìí. mọ ẹ ọmọ àǹtí mi ló fẹ́ ṣọjọ́ ìbí ráńpẹ́ àwa ní ká wá ra ẹran wo má bínú tẹ̀sán bọ́dà mo sì máa ra ẹran o mo sì máa ra ẹran o ṣùgbọ́n ẹ máa wò ó ṣe fún mi o ẹ máa wò ó ṣe fún mi o. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi o <laughs> ọ̀rẹ́ mi wò á fẹ́ ríra díẹ̀. bọ́dà ẹ wẹ má bínú o ṣe rí ọ̀rẹ́ mi yìí a ti rí ara wọn ti tó ọjọ́ mẹ́ta mò ń bọ̀ ṣàtìgbọ́ afẹ́sáré rà nílẹ̀. ọjà o. ọ̀rẹ́ mi ọjọ́ mẹ́ta ọ̀rẹ́ mi mo máa tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ ọlọ́mọ ló ní kí n rí ẹ ń bẹ̀ ẹ́ lẹ́kọ̀ọ́ kí n wá ẹ kúrò ńbẹ̀ torí ọ̀rọ̀ tí ó yẹ ká sọ nínú ilé ẹnìkan kì í sọ níta o ara bòdé ò yá gan o. bòdé wo ọkọ of course. point of correction my former boyfriend. ó dá má bínú bọ níjà ká máa bára wa rìn ká má lè bára wa sòótọ́ ọ̀rọ̀ ara bòde òyà àná òde nílì láti lọ wò bàbá ń jà kì í ṣe bíi kákú o o nílì láti lọ wo bòde o. wo mi ò gbọ́ pé ara òyà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ ní ìsìn tí mo ti gbọ́ màá try kí n lọ wò. o máa lọ ni. ok o mo ti gbọ́ màá lọ wò. abẹ́ta tó bá dẹ̀ lọ inú mi á dẹ̀ lè dùn sí o ṣó ti gbọ́ ọ̀rẹ́ mi jẹ́ àlọ́ ó ṣe gan mo dúpẹ́. mo rẹ́ni kẹ́lọ́ yẹ̀ ṣe sọ fún mi mi ìgbọ́n kọ̀ọ̀kan tẹ́lẹ̀ o. bẹ́ẹ̀ wà Gòkè jókòó. Múyọ̀, mo fẹ́ tọ̀pọ̀ oríṣiríṣi wọlé lè idiot. ló ń fi mi sílẹ̀. ọ̀rẹ́ ìyá sílẹ̀ pẹ́ fún mi kò jẹ́ kí pọ́sítà. olùlọ́fù túbọ̀ olùlọ́fù ṣùgbọ́n ní síbi. mo yọ wọn náà mo yọ má ṣe báyìí náà mo yọ. sọ fún mi káyipò sọ fún mi ni àbámá ti ṣègbéyàwó náà ah, ah. kí ló o dẹ̀ mọ̀ pé wọ́n ń dúró sálẹ̀ wọ́n retí kí n má ṣọ wá. ẹ kò sí wàhálà jẹ́ kí n lọ sọ fún àwọn ẹbí mi pé mo bá yín lé mi. má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. yóò kí kí kí kí kí kú wàhálà fẹ́ ṣe sí. jẹ́ ká jẹ́ ọlọ́gbọ́n ọmọ ohun ìtìjú ni kò sọ fáwọn péréte pé ò bá mi lé òwe yẹn péréte mi náà gbọ́dọ̀ gbọ́. jọ̀tún lọ́dún kí n kí wá ṣe ó mọ rí bá kọ́ṣọ̀ náà náà. àádọ́gbọ́n sí i. ọgbọ́n kí ni. òbí láì ṣe rí. ọgbọ́n kí ló fẹ́ ká dá sí ọgbọ́n kí ló fẹ́ ká sí. ìbúlọ̀ sí fẹ́rẹ̀ jẹ ìbúlọ̀ sí fẹ́rẹ̀ jẹ òfẹ́ fún ìjẹ̀sùjú ara ni káwá káwá fàṣọ mi. ẹbí ọtún tó báyìí wò orí mi o ẹlẹ́dàá mi o àmọ̀yọ̀ pa mí mọ̀yọ̀ dojú tì mí o eh, ọgbọ́n wo gan-an lẹ wá dá sí. àṣírí amú blade àfi yá wa gba ẹ̀jẹ̀ ara tiẹ̀ gangan kọ́tà gbé wá. gbọ́lá ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀ wẹ́n ti ṣe é tòwé wẹ́n ti ṣe é tòwé wẹ́n ṣe é mi àwọn akẹ́rẹ́ ṣe é bọ̀lá ọ̀ wò dàbí àrẹ wò fi ọgbọ́n wò fi ọgbọ́n fẹ́ mú ìṣẹ̀ṣẹ̀ lẹ̀ ni wò fẹ́ yẹ dáàdù fẹ́ parun kíláde níjọ ẹ ló ṣe. abájọ abájọ tí gbogbo ẹ fi dojúrú abájọ nbàwí náà pé mo lọ́mọ ètí rí wèrè àyà wèrè lé wa rí níran bàbá rẹ náà wọn ò ya wèrè rí mo ló ti kan wèrè ibo ló ti bu wèrè jẹ kò yé mi ẹgbà mi àbájọ bàbá ẹ má wò mí ràn àfà ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ bá ṣe fẹ́ kí ẹ gbà mí ẹ dákun. gbọ́dọ̀ wígbọ̀ wíjọ àwa ń lé àwa. wíjọ bí wíjọ bá rẹ ọmọ àlè iye rẹ lójọ iye rẹ lójọ. èmi kọ́ lójọ ó jọ mí rárá ó jọ mí àbí tọ́lọ̀ mọ̀ ń kára mọ́ mọ̀ ń kára mọ́ mọ̀ ń kára mọ́ ó ti kára mọ́ náà. tá a dẹ̀ ń jó tá a dẹ̀ ń yọ̀ ń jọ yẹn Ah, ah. Ah, ó kù díẹ̀ ká tó mm, mm, ó kù díẹ̀ ká tó. bàbá olórí ẹbí. mo ń gbọ́ di àbá. ẹ̀yin ìyá wa ń kalẹ̀. ṣíṣe kù tá a ṣe láàrin mi èmi ò gbá tẹ̀síbá mi mú báyìí láti mọ̀ ṣe àdúrà sọ. bàbá gẹ́gẹ́ bí olórí ẹbí ẹ̀yin ó padà lọlé nítorí sábà ń béèrè ẹ̀ fún un láì bá ṣèyí wèrè tí ó padà yà ó ṣe é ṣe kó mọ̀ ṣe é wò ó. òrìṣà òṣà déédéé ṣiṣẹ́ òdì. ìyẹn bí wọ́n ti sọ ìrìnàwó bá kọ́ ẹ̀rẹ́ mi. ẹ jẹ ògì náà ṣe náà wọ́n dẹ́ lọ gbẹ́jẹ̀ mú náà wà ìyẹn ti ṣe ní òdì. ewúrẹ́ tẹ́ ẹ mú wá ètò kára rẹ̀ lè balẹ̀ ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run gbàdúrà wa lórí èmi. tí ẹ bá ti ṣe ètò yìí lọ́dọ̀ tí yín kémi náà ń ṣe àdúrà tèmi ní ààyè gbígbọ́ láwọn bá fẹ́ ẹgbẹgbẹ̀rún ìyàwó bí ìgbàfẹnu ọkọ̀ sọlẹ̀ náà ni ó mọ̀ já sí. bíyàwó rẹ̀ ó kú òun bí kó lọ lu ọba lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ah, bàbá n ti bẹ lẹ́yìn ọba jù. ẹ ráyè mi lóde ẹ rí mi mọ yọ bá ń dé ẹ gbà mí bàbá kí láá ṣe sí báyìí ẹ já lọ ọdí òòsà. àwọn kára mi. ẹ já lọ ọdí òòsà tó bá yẹ ká tó ti kárè ṣe sí i. kó o mọ kéde ìdúró owó ẹrú ni owó ẹrú ni àti ojú àtúwédú tilẹ̀ náà rẹ̀.